لا البدع كل بدعة ضلالة كل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إلا نخاف من ربنا يوما عبوسا قمطريرا وقال عز من قائل تهم العقبة وما أدراك ما العقبة فرق رقبة أو إنعام في يوم ذي مسكبة يتيما ذا مقربة أو مسكينا ذا مقربة ثم كان من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالصبر الحديث حديث بن حاتم أنه أمر عند رسول الله صلى الله عليه وسلم جاء رجل فسأله عن أشياء وفي ذكر الحديث أن رسول الله صلى الله عليه وسلم قال لأبيه ثم لا يقبلن أحدكم بين يدي الله ليس بينه وبينه حجاب ولا ترجمان ترجم له ثم لا يقولن لا ألم أوتيك مالا فلا يقولن بلى ثم لا يقولن ألم أوصي إليك رسولا فلا يقولن بلى فينظر عن يمينه فلا يرى إلا النار وينظر عن شماله فلا يرى إلا النار وليتقين أحدكم النار ولو بشيء تمر فإن لم يجد فلتصدق كلمة طيبة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم àǹfààní tí kó wa lọ nígbà yọ̀ọ̀tọ̀ òní láti wá sí ìjọ ìkọ́ lọ́wọ́ àbẹ̀lọ́ ọba náà irú rẹ̀ ní inú àìkú rẹ̀ tó máa ṣe fún wa kò jọ sí táwa sọ́lọ̀ tó gbà. náà àwọn ẹni sọ̀rọ̀ yẹ́bà tó máa sálàyé fún wa ẹ̀sìn ọlọ́run ọba gbogbo ẹ̀ pátápátá gbogbo ẹ̀ pátápátá méjì ló dálé lórí. Àkọ́kọ́ aspect ìdáná tó ṣe pẹ̀lú ṣàfi ọ̀rọ̀ ìgbọ́nà ọ̀bà tó ṣe. Dàbí dedication wa, sáyẹ́ǹsì wa, mílíìsì wa, wọ́ṣíìpù wa, àdàrẹ́ ìṣẹ̀lọ́. Aspect ìdáná àmọ́ ilẹ̀ láti ẹ̀ kò yọ wọn. ẹ bá tó bá lókè nílẹ̀ láti tọ̀rọ̀ láti ilẹ̀ kò lẹ́lẹ̀ lára mẹ́. àwọn ọ̀pọ̀ àwọn ọ̀la àìlá ìlọ́lá àti ìlà ọ̀la àìlú ìyẹn tààbí mọ̀. akẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ ní ìdógún jọ ààyè ní ti tàbí ẹnì kan kò ní lọ́sà ló fẹ́ lọ́wọ́ àti ìlàwọ́ yàtọ̀ ní ìlú lọ́sà ní. Barangkali kalau orang orang jual jual jual. Eh, pun awal tek di dende itu sih itu itu dia jual beli itu orang orang lupa cek apa mana nanti itu dia jual beli kan orang beli apa kuliah lain salah lain aspek ini nanti ini nafsul khalq nafsul khalq kita mani pada aspek dalam kota abimurab afẹ́tẹ̀lẹ́gbẹ̀ náà wọ́n ti pàdé ìjọ ti lòun náà ṣùgbọ́n lọ́wọ́ ọba ó fẹ́ dá ẹgbẹ̀ báwọn ẹ̀dá ni èdè ó lẹ̀ dá ẹlẹ́ táwọn sọ fúnra wa kò ní pé ẹ wúlú zàkà ọlọ́run ọba ló pàdé ní gbólógbó dáríkà lọ́sẹ̀ fọlọ́pọ̀ sáàtì dáríkà ló kàjẹ́ tó ẹ̀sẹ̀ ló jẹ́ àbáfà ní ló jẹ́ fáwọn ẹ̀dá ọlọ́run àbẹ́rẹ́ ìgbà onísọdátọ àwọn ẹ̀sàmù táàtò orí onídàkà táyé ọ̀rọ̀ lọ́nà àwọn ẹ̀sàmù táàtò orí oní àfárà kéèyàn ṣe bóyá ó búra pẹ̀lú ọlọ́run ọba ní àbúfẹ́ àfárà àwọn ẹni ọlọ́run ọba là ń tẹ́ ẹ̀yìn kan àtàwọn ẹ̀yà ẹ̀yà ẹ̀yà ẹ̀yà méjèèjì òun lẹ̀ méjèèjì náà ṣe ń lọ papọ̀ ní amúnilọ ẹlẹ́ẹ̀kejì ó ní pé nítorí ọ̀gá ọlọ́run ti àtàgbà kó amẹ́tẹ́ ìnàbíyà kò sí o wàláyé abáta kọ̀ọ̀ àyíká àtàgbà nígbà lọ́sẹ̀lá àwùjọ sáńtì láwùjọ mùsùlùmí nítorí ọlọ́run ti yàgbẹ́ wá sí pé tọ́lọ́run bá tòrò yí wá ẹ́ àti òwò. wọ́n dà bẹ́ẹ̀ ni sọ pé láwọn àwùjọ kékeré ní ìgbà ń bẹ títí ìbáraẹni tó ló lè fẹ́ràn wọn gbá òògùn náà wà lọ́ba ní ti àmì pé àìmọ́gbọ̀n lọ́wọ́ bàbá ẹ̀ tó bí òní ìta ìwà àkànta níta tọ́lọ́ bá bọ̀ kìrì níta bá kìrì rí kò bá fẹ́ rí ìtọ́lọ́ ọ̀bọ̀ fi ṣe sáyìn rẹ̀ Àrọ̀ àìsàn lẹ́rí ìkàdé ìbùdó. Gbogbo pátá àti ìgbà ayé àtàwọn ìlú àwọn. Àìwòye, nínú àwọn àráyíká, àrọ̀ àìsàn lẹ́rí ìkàdé ìbùdó. Ṣé lẹ́bí òkè tó láti yàmà ní ọ bí ẹ bá fi láti yàmà ní ọ ló jẹ ìrírí ọlọ́run fàgárí tàlẹ́rì ẹ̀dùn kò ní ìlú èèyàn ló fi mọ̀ ní jáde fọ́ọ̀mù kan wà láyà tó dùn àlàáfà ìkù sí máa yẹ kọ́lé ìjà rẹ̀ nínú sáńdà mi. bàbá wo nǹkan mẹ́ta lọ́rọ̀ náà lọ́nà ara ẹ̀ ó dábọ̀ pé èèyàn fi láti yàmà ní ọ ọwọ́ dáwọn pé wọ́n ń jáde fọ́ọ̀mù kan wọ́n èyí ti ẹ̀ kọ́lé ìgbìmọ̀ ẹ̀rẹ̀ lè sọ pé bóyá tí wọ́n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ayé alákọ̀ọ́kọ́ ń wó sẹ́sàn kẹlẹ́ kejì lọ́gbà débi ká òjò kò ní báyìí àánú kékeré nígbà tí ayé àti ọ̀gá yìí ẹ̀ àbáyé tẹ̀lé ní ìṣẹ́jú yìí. débi pé kọ́dà ó wà lára nǹkan tí kékeré múra rẹ̀ ó àtọ́lẹ̀ bọ́lọ̀ lọ́jọ́ ìyá àgbà tó fi wọ náà ọlọ́run bó sọ kí ló dé lẹ́nu jẹ́ kọ́mọ náà àtòlè yóò mọ̀ wá ta ẹgbẹ́ rẹ̀ wẹ́ẹ̀dì kata ń ta yìí ìyẹn tó tẹ̀sí ìyẹn láyé ìgbẹ́ yóò léwà tẹ̀sí ní ìgbà ọlọ́ba tó ti lọ́rọ̀ ní àbẹ́yẹ kú ọbẹ̀ yọ ọlọ́ba kàwá sí wọn. ọlọ́ba ti kéde kúlẹ̀ tó fi wọ ọ̀nà táwọn ọ̀lẹ́ta àbàbí yóò yá lámúnáfò nílẹ̀ lọ́sọ̀rọ̀ àti náà wọn ní kírun táàbù wọn láàánú àwọn ẹ̀dọ́ ọlọ́run pé ọ̀kan ló fẹ́ jì ẹnìkó ṣe ní pé ìṣẹ̀lẹ̀ ọ̀dọ́gbọ́dọ̀ wá sí ìṣẹ̀lẹ̀ ọ̀dẹ́gbẹ́ ìkọ́ iṣẹ́ tó yẹ kó ṣe kọ́ kò sí lára rẹ̀ àwọn kìkì yóò sọ pé ìjọ bàtà àti wọlé tó lábẹ́ fún ní àdúrà àwọn táyà wà lábẹ́ fún ẹlòmíràn ní àyíká àwọn táyà ní. ẹ̀rọ àyíká àwọn ní ó níṣẹ́ àwọn àwọn òkùnrin àwọn àti ìfún tálíkà ló jẹ lẹ́kọ̀ọ́ tẹ̀lé nílé ọ̀hún. pẹ̀lú ìbá tí mo lóòótọ́ kò yẹ kó tún bá tì lórí òun ní kọ́ńtẹ́ẹ̀tì tẹ̀lé tàbí mo rọ́ọ̀bì mìíràn náà kó kálíkì tálíkà ló ń jẹ méjèèjì ọ̀rọ̀ wọ́n kálíkì láti yóò bá ti wọ́n ìkálíkì rẹ̀ àwọn ìbílẹ̀ mo fi ròyìn ọmọ nìyàn tẹ́sìn ò tí ì pọ̀ mọ́ ọmọ nìyàn bóun ṣe dá sí pé ẹ̀sìn ló pọ̀ ọmọ tọ́lọ̀ bá ti ròyìn wọn wọn ni wípé ọlọ́run ní wàhálà ìsán sílẹ̀ ọ̀sẹ̀láwò ọ̀gbọ́n àkọ́rọ́mọ̀ wà láhánà ọ̀yàkúrò rọ́bì àkọ́rọ́mọ̀ wàhálà ìsàlọ́wò pàkọ́dà àlẹ́ ìrẹ́sọ̀ ọ̀yàkúrò rọ́bì àhánà bọ́lọ̀ bá fọmọ nìyàn tó bá sọ nífẹ̀ẹ́ tó sì kẹ̀kí kọ̀rọ̀ nínú ọlọ́ọ̀bá pàmìlì ọlọ́ọ̀bá fọmọ nìyẹn tí kan bá lè fún ní ọlọ́ọ̀bá yẹn pẹ̀lú ọlọ́wọ́ bí ẹ lè fúnyà sí ìkànnì fún fún sí ṣe ìdájọ́ wà fún yà fúnyà lówó wọ́n fúnyà lówó kò ní ṣe pẹ̀lú àpọ́nlé àti ẹ̀sìn ẹ̀sìn nípa kánà ẹ̀yin tẹ̀ ń fẹ́ tẹ̀ ń fẹ́ ìdọ̀nù ọlọ́wọ́n ọba àbí tẹ̀ ń fi láì fi dọ́jú ètò ọlọ́wọ́n ọba bá ńlá kíkiri ìmúlẹ̀ lẹ̀ ẹ̀yin fáwọn ọmọ òrukàn yìí wàlá tàhàdúnà aláàtọ̀ ààrùn ẹ kì í ẹ̀kọ́ ní ìgbà ara yẹn bá fún tálíkà ní jíjẹ àbí nígbà tí wọ́n wàlá tàhàdúnà aláàtọ̀ ààrùn ṣe kí ló tẹ̀lé wàtá òru na kùrọ́bà àtìlà ìdámbà wàtìbúnà ìmọ̀lá ọgbà ìjọba owó ní àjẹmáyé lágbára gan-an gbogbo àwọn àròyìn ẹgbẹ́ ẹ̀rọ fún yàrá ló ń jẹ ìròyìn kéèké ìjọba fún owó yìí. tó sọ bẹ́ẹ̀ máa dà ṣáájú àlá ìlà àdìsọ́lá bí mi kírun àkàlùkùnrin lẹ́gbẹ̀ẹ́ Atẹ́kì kejì ń gbé ń bẹ́ẹ̀. Ẹ tẹ́bá ti wo lùpọ̀ láti kọ́ fi ọlọ́ọ̀fẹ́ kárí. Ọlọ́run bá sọ fún wa pé lẹ́yìn ìgbà ti mọ̀ ọ́n tán. Tá a jẹ́rùn tán tá a gbà rẹ̀ tán tá a mọ̀ lórí tán ọlọ́run wá sọ tàwa sí fún wa lọ́nà méjì àti lọ́nà tó bẹ̀rẹ̀ àwa sí àwa sí ni pé the next day tó yẹ ká ṣe pé ká ẹ̀kọ́ ìgbà ara wa lórí bí àwọn kan yóò ṣe ọlọ́run ní ọlọ́run ní wọ́n á ilẹ̀ ìbára làbẹ̀ ẹ̀kọ́ òun kì á tó ìwúra àtúwárò òun pàṣẹ ìwúra ọmọ nìyẹn gbogbo ọmọ ìyẹn wà láwọn àdúgbò. إلا الذين آمنوا وعملوا الصالحات أبعثنا قولهم أبعثنا إليه وتواصوا بالحق وتواصوا بالصبر àwọn tó kílẹ̀ pàtà iṣẹ́ ẹni tọ́lọ̀ wọ́n wá ń wá ẹ̀kọ́rí ìjà ara wọn wọ́n á wọ́n ń wá ẹ̀kọ́rí ìjà ẹja tó dúró ẹni káwọn ẹwà yóò lè pàtàwá sọ̀rọ̀ ìtọ́pù ọ̀sà wa sí kàtà àmì lórí ìdílé lẹ́kùn náà lónà wa àyà ta àpàyè nígbà tó náà wà lórí ilé ni ó ṣe tó rìkọ́ọ̀dì ọdún tó rìkọ́ọ̀dì dàdá tí òfin ní wọná lórí àlùjẹ́bẹ̀ ni ó mọ̀ ọ́ lọ ọlọ́wọ́ ń kà á ọlọ́run ní ara rẹ̀ ní ìpapò ọ̀rọ̀ kí èèyàn tẹ́sí rẹ̀ rú àwọn ìdààmú ní yẹ́wọ́ ní sí máa dára níjọ́ téèjì ń pa àwọn èèyàn ká fún wọn lóúnjẹ ẹwọ́n bọ́lá ọ̀sẹ̀ ta ó wà kẹ́kìtàn àǹfààní ìdánù ẹ́ yẹ̀sí màá ń ta lákòóyè ọmọ òrukàn za mọ́tírọ́bà ẹ̀ za mọ́tírọ́bà ọmọ òrukàn tó ti pé oṣù náà àwọn ìsìnà za mọ́tírọ́bà àbí táníkà tó ti pé ó kalẹ̀ pátápátá ọmọ kan ní ẹlẹ́rìí àwọn bàbá wa ti lè gbà kí ẹ máa gbọ́ ìgbà lọ́wọ́ gbé فصح الفرج ثم كان من الذين آمنوا lẹ́yìn lágbá náà ṣe ìyá wà náà túbọ̀ lọ́wọ́ ọba gbọ́ tó ti gbà tó ti jẹ́ ọlọ́run àwọn àti ìrìnlẹ̀. alákọ̀ọ́kọ́ ìtura tó hápé wátà wá sọ́ọ̀bù hápé wátà wá sọ́ọ̀bù ìsọ́ọ̀bù nítorí ìgbà ọlọ́run wátà wá sọ́ọ̀bù ìsọ́ọ̀bùrì ẹ̀wù sọ́ọ̀tù àti bọ́tàmù sọ́ọ̀tù àti bọ́tàmù sọ́ọ̀tù lèèyàn lè wúlẹ̀ láti ṣe lọ́n láti ṣẹ́wọ̀n láti hajj láti gbà rẹ̀ èyí ò múra rẹ̀. àmọ́ mọ́ra hàmà ìkẹ́ yìí lèèyàn ní ìdìtò lọ́pẹ̀lú lọ́pẹ̀lú pàtó. méjèèjì lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ àtàwọn aṣèlè làásì ń jẹ kájìbó lùlù lẹ wàtàwọn aṣọ bèrè mọ́ra hàmà àwọn mùmí nílà àwọn ọmọ ẹja àtàánú ara wa ẹja ara wa ẹjẹ tí a ṣe nǹkan ní rọrùn fúnra wa àtàwọn àti ìgbè ìmọ̀ràn náà ọlọ́run bá pè é nígbà tó wọn tó wá sọ kò wá sí ibi tẹ́ẹ̀kì rí tẹ́ẹ̀kọ̀dì tó bá ahụ dáadáa tọ́jú tó máa ń wà tó bá tó tọ́jú àwọn tó wájú nítorí irú ẹgbẹ́ tí kan bá mẹ́ta lè pè ní pòlísù ẹkọ́nọ́mì nínú sẹ̀ríà kábọ̀ yìí ó dé ọ̀nà táà fi jẹ́rẹ́ ìrẹ́lẹ̀ àti bá fẹ́ pẹ̀. bàbá dàpọ̀ bí mé bí nǹkan mẹ́ta àti mẹ́rin kò sí kálíkà òkú sísọ rẹ̀. one ọ̀nà bí tí abilérò owó ti wà ní pọ́bílì náà pọ́bílì ẹkọ́nọ́mì ìjọba lówó ká mú bí irú pé àìsí àìsí àwọn akọ ọ̀rọ̀ òun fẹ́ràn wọ ọlọ́run ọba ní ẹ̀ka ti kọ́ ọ̀rọ̀ òun ìbò wàhálà mú wàhálà mú ànàmá àlìkú ṣe wàhálà ìdáyà ọ̀gbọ́n wọ̀lẹ̀ ọ̀dún wọ̀lẹ̀ lọ́kọ́tà wọ̀lẹ̀ ọ̀dára kẹwàá pé gbogbo bá ti ní lọ́rọ̀ òkú tẹ́ bá kó one over five ẹ kọ́kọ́ yọ ń gbò náà four over five lẹ́ẹ̀pẹ́ báwọn tí wọ́n lẹ̀ kan lọ fún àwọn tó báwọn ìjọba sí ìlú yorùbá four over five. kò wọ́n ló bá báyìí bọ̀ ọba òjíṣẹ́ rẹ̀ àwọn ẹbí àtẹ́bí táníkà ọmọ olùkà àwọn ìwọ́n o wọn ológún o wọ́n parí gbẹ́tò wọ́n parí gbẹ́tò wá sí níbi pàmímà wọ́n hàn bẹ́ẹ̀. wo owó nínú àwùjọ ní táníkà ò gbọdọ̀ mọ́ sí bẹ́ẹ̀ ó gbẹ́tò

ọlọ́run bá lélẹ̀ àdébí lélẹ̀ àwọn olùkọ́ lélẹ̀ àwọn káríkà lélẹ̀ àwọn pàtàkì àti orí ẹlẹ́ẹ̀kẹta zaka ẹ ọ̀gbọ́n ilé public force ìrìnà ọlọ́run kì í nẹ́mọ̀ sọ́dà ọ̀rùn èyíkó kọ́rọ́ pẹ̀lú ọ̀nà. zaka yín ẹ bá wọn sáríkà àtàwọn tálákùnà bá lóun tó òun tó sọ̀rọ̀ ní ṣọ́ọ̀ṣì ó gbọ́dọ̀ fi sọ̀rọ̀. òṣèlú àwùjọ táwa ti wá nírò ní ilé ìta gbogbo ilé ìgbé gbogbo tó ń ká lè méèkì ìtàlíkà gbọ́dọ̀ fi sọ̀rọ̀ jẹ́ nígbà àwùjọ ọ̀pá alákòóso àwọn òbí wà lóde. ẹ àwa là ń jẹun ẹ máa ń jẹun lóòótọ́ ọ̀tún bá ṣe ní pé ilé ìwà ti lára ẹ̀ sọ aspect náà bó lùkà sí àmì ìgbò. torí ilé yìí náà lè alhamdulilayi àwọn ọmọ ìyá kan fi ro àwọn fúnra ti máa tó gbòmí sílọ bọ́lá bá sọ fún wa pé kákọ́ kò lòlò ká fún wa ẹ̀yìn lára ara wa ní sọ fún wa ti ká yẹ ẹ̀bọ́n bọ́lá bá sọ fún wa pé kákọ́ kò lòlò ká ẹ̀ ká ẹ̀yìn lára ká ẹ̀yìn lára ara wa ní ilé sọ fún wa ti ká á wọ́tà wá sọ bẹ́ẹ̀ má kó wọ́tà wá sọ bẹ́ẹ̀ sọ lórí ọ̀rọ̀ dá wà lórí ká á tó torí rẹ̀ ọlọ́kùnrin ìyára báwọn ọmọ yá àtẹ̀tọ́ wà nínú ìròyìn ìgbà ìròyìn àti ìrìnàlẹ́nu àtẹ̀tọ́ tó pọ̀ káwa bẹ̀rẹ̀ mọ́sálásí àwọn yóò wà láti rí ká bẹ̀rẹ̀ ní dákò ìtúbà ìtúbà ti ní pẹ́tọ̀ káwa mùsùlùmí náà ní ìgbàgbà bá mọ̀ sí oúnjẹ báwọn bá bá ní ìjẹ bá bá ní bàbá àtàlà bá àtàlà ní oúnjẹ ní ìlọ́kọ̀ bẹ̀ òní ìtàlà àtẹ̀ṣe gbogbo àwọn táwọn ọjọ́ ṣe ń àtàwọn fún ìdáwọ́ àtàwọn sọ wá lẹ́sàn wípé ní ilé àrò ó sì wúlò báwọn ládàbọ̀lọ̀ ọmọ afẹ́ni tó bá tó bá tó kù náà báyìí táwọn ẹ̀rẹ́ ní ìṣẹ̀ fọlọ́ ọmọ tó máa ọlọ́run tó ti fún wa ló gbé ìka yìí kọ́ òun tó dá àwọn tó dé ìdí oṣù wúlò lọ́nà tó dára wọn pàdé ọ̀la Alhamdulillah, àwùjọ náà dá púpọ̀ kọjá báwa ṣe ń ṣe káàmójútó. Hmm? ayé àkàtúntẹ̀rẹ̀ fúnpá rẹ̀ láti jáwó tí gbogbo wa tó ṣe tó lọ́ọ́ pàtẹ́ níbi tí ọlọ́pàá ti fẹ́ kálukú pásítọ̀tì pírójẹ́tì yìí omi pé ẹ̀rù tó lọ́ọ́ bá sọ fún ọ. ọlọ́run láwọn èèyàn rí àwọn èèyàn tó wọ̀nyí rí mú náà kọ́ àwọn ará àti wọ́n máa ń fún àwọn èèyàn lóúnjẹ despite pàṣẹ wọ́n ní bẹ́ẹ̀ ìdábàbà rẹ̀ ọ̀nà wọn àlọ́ aláàbòbí despite pàṣẹ nílé àwọn náà lè jẹ ọ̀nà wọn àlọ́ kò ní kí fún wọn láti jẹ́ jẹ ẹgbẹ́ náà wọn bá tó mọ̀ wá náà nípa wọn lọ́rọ̀ ẹgbẹ́ náà fẹ́ fún ládàá lẹ́dọ̀ ìgbàgbé akọ́lẹ́dùgbé òun bàbá oníṣẹ́ mọ́tò lọ́nà ọba lè fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ Yorùbá ni pé ọdẹ bá wo ilé kan ìrẹ kan bó bá wù tẹ bó bá wù yà bó bá fẹ́ràn kò tẹ̀lé tẹ̀lé tẹ̀lé lọ́nà tó àyà á kú. ṣé ẹ̀yin tó ń fẹ́ dàrẹ́ sọ̀rọ̀ yìí tẹ̀lé tó ń fà pé ẹ̀fọ́ ti ńlá ńlá tẹ̀ dé ìbílẹ̀ bẹ́ẹ̀ bá rí sábà kò ní kẹ́ iṣẹ́ ìbílẹ̀ lórí. àmọ́ àwọn gbogbo ti fẹ́ràn sọ̀rọ̀ wọ́n wà fún àwọn èèyàn yẹn lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ mẹsìnà tálíkà wọ̀yẹ̀sìmà ọmọ òrukàn wá àpéyọ àti ẹni tá a ká sọ nínú ogun fún tó wá lé ẹrú ìmọ̀. ẹ dákun ẹ sábà ká sọ nínú ogun sáà mi lẹ. tèmi tèmi ní àti ìsọ̀rọ̀ àwọn ọmọ yìí. tèmi ọlọ́run sọ wípé òun tó fẹ́ fún wa ńlá dá pé afọ àwọn èyí ló jẹkọ̀ọ́ sọ pé ìyàtí wọ́n fi iná pa pé àti lágbájá ló wá jẹ́ àbùdá àti jáde lọ́mọdé òkú àti ọ̀hún ẹ bá wọn tẹ ká tó tẹ ká tó lóko lóko ká bá wọn yẹ kó tìlé o ẹ bá wọn lọ lẹ ó sì ní ká tó tó ìwà ọlọ́run ọba tẹ kọ́lá kékeré ní kò fẹ́ tẹ̀lé pa ká tó lọ sí i tọ èyí wá ń pa ìlú láwùjọ ìwà ẹ̀gbọ́n kèfèrí wá àti rọ kèfèrí pé lọ́wọ́ ọlọ́wọ́ ẹ̀sìn yẹn fún mi jẹ́ pé kó ló kó ló yóò bá jẹ́ ìyá rẹ̀ ló jẹ́ kó di àbúkọ́ jẹ́ ìrọ̀lẹ́ ọlọ́pàá wá àti rọ àtẹnita kápítọ̀ lójú ogun ẹ̀kú wọn kò lóde ọlọ́run wáyé sábà fún olóúnjẹ tán ẹ̀wù tọ́lọ̀ kan wù àlàáfófè ìfẹ́ wọn wà bẹ́ẹ̀ wọ́n mọ̀ wàhálà táwọn ṣe káà sọ orí tó wáyé tètè bá ṣe lórí ọlọ́run gan òṣèlú bá ti bá ṣe lẹ̀ ọlọ́run wá ní ìṣe tí wọ́n mọ̀ wá sọ pé pàṣípò yóò ní náà máa lò pé mo kú ìwà ìṣèlú náà afọ́ ní torí ọlọ́run ni torí ojú ọlọ́run lànà orí ìdùnnú ètò

nípò gbà òun fẹ́ kó dúpẹ́ kò dẹ̀ dúpẹ́ ẹ̀ ọlọ́run bá ti láà ìdúpẹ́ ìṣẹ̀ tó fẹ́ gbà ládàrí rọ́bà kò fún ọ èmi mo fẹ́ fọ ládàrí mi ẹ́ ìnà pàtàkì sáyẹ̀kù mọ̀ṣúra ẹ̀mọ́ ti ní ní àbùsí rẹ̀ ọlọ́run fẹ́ ìyẹn ní ṣùkú ó ti mo ní dàda wọn ká wá jìlá àtúntò ìwọ tó wá dé láti mọ́lẹ̀ tó ń lábàjọ́ òun pẹ́ kọ́nà kan tó tọ̀ èwo ló bá ń gbé ṣé ó tún fẹ́ bọ́lọ̀ bá ní kéèyàn mọ́ wọn láti kúrò rẹ̀ kìnnà ha dà káàdà lọ sí ìgbà dáhà wà káàdà láàyè òṣèlú ṣùgbọ́n ẹ mọ̀ bó ṣe rí ó dàbí kan tó tó bó ṣe ṣe dáadáa tó yẹ ẹni bìrẹ̀ yìí bọ́ ìgbà tí kò yà sí kẹ̀kẹ́ wa kó lọ lọ́rọ̀ kí wọ́n bá ẹgbẹ́ àbúṣéèkì ní bá àdúgbò ẹgbẹ́ aláàjì yìí ẹ̀ka aláàmúṣéèkì ní ẹ̀ka ẹ̀ ṣe ẹ̀ síríà síríà ẹ̀ wúlò kó tó máa fi ìgbẹ́ sára hmm? ẹ̀ náà bínú ààrùn ni bọ̀dí ṣe ń sọ ògbé dájú kábàrà wa gbọ́ tó ń lágbájá wà ní àdúgbò parapa ọwọ́ agbó ọ̀rẹ́ nínú àwọn tá a fẹ́ wọ́n ní mẹ́rin àwọn tó ń ẹ̀ ẹ́ ọ̀lọ́rọ̀ ní a kọ́nà kan náà kò wá lẹ̀ àti tí wọ́n ń dábọ̀ mílíọ̀n ẹ má wọlé ẹ má àfiṣe ibi tá ti àfiṣe ìjẹ́ ní òkùnrin lọ́bẹ̀ ju lẹ́wù ìdílé lọ ọlọ́run bá sọ pé má lè di ìdàgbà àwọn aláṣẹ ìwà rẹ̀ olóhùn wọn ìlà àdà káàlà láti ìjẹ̀dá wà káàlà Ini tí wọ́n yára láti gbogbo yára bàbá ṣe é ti dé yóò ka ẹ̀ka ìjáde ìta àwọn ọlọ́wọ́ bá tẹ̀lé ẹ̀ ọlọ́wọ́ ló sọ wà máa ṣe ẹ̀ bàbá ní bọ̀ nǹkan yé ká máa lé kó máa ní orí pa punya wa ọ̀nà tí ẹ̀mí rí ọ̀nà ọlọ́wọ́ ọba tó tó pé kéèyàn fúnyà ni, ń jẹ kéèyàn fúnyà ló ń jẹ ọ̀nà ńlá ńlá ìjẹ̀ká àlànà tí ẹ̀sìn lórí ọdún ti lọ ọlọ́run ọba ní kò mọ́ fún yàrá ìjọba obìnrin pa ní ìlànà tó tọ́lá. àlọ́ ìjọ pé yóò wáyé pé àárí aṣẹ́ wọ́n náà bà lórí ìgbà ẹ̀sìn gbogbo fún ajá lórí ọ̀gbọ̀n ìgbẹ́ náà lórí ìgbàṣẹ́ kára ọ̀gbọ̀n ọ̀gbọ̀n ìgbẹ́ náà bá gbàgbà ọlọ́run ọba àṣìṣe ọ̀dọ̀ ọ̀dọ̀ àná ìjọ pé dáhàlá ìmúra àti òmìnira rọ̀ ìlérò ìhàlá ìhàlá ọmọ obìnrin kan wọ látorí olóńgbò tó lè mọ́lẹ̀ kò túlẹ̀ bọ́dọ̀ ọjọ́ ń jẹ́jẹ́ òkun lulẹ̀ àwọn ìjọ ọlọ́tọ́lọ́ ń dáhùn tó ṣe pé eléyàn eléyàn wá ìgbẹ́ náà nítorí rẹ̀ láti wá sọ àwọn tó jẹ́ àwọn ìjọ ọlọ́run ọba tí àwọn ń dé. bá rí ẹjọ́ gbà wò. Yẹ́sẹ̀ ẹni tó bá lẹ́jọ́ kan gbọ́dọ̀ pé kò ní ìdíkì ìdúpẹ́ ìwọ́n kọ́ bá rí o. Ẹni tí ń fún yẹn ni wọ́n ń bá rí pé kó bá dúpẹ́ ìjà kò kò sí ètò òkú ọ̀. Tí wọ́n fẹ́ tó fún wa gbà pé èyí ló dé àgbélé bọ́lọ̀ ló fẹ́ ti mú. Yẹ kọ́ o, ẹnu tí ò kọ́ rọ̀ ògbọ̀ o. Ìwọ mọ́ bá tó dúpẹ́ kó kò jọra wọn o pé a wọ́n sọ wípé wọ́n sọ pé ìsìnkè ní ẹgbẹ́ ọgbẹ́lẹ̀ rẹ̀ ìwọ́n ti bá sọ yìí èyí ti rọrùn ìwọ́n ìdúpẹ́ alẹ́bí sálà lọ sálà ní mọ́lá ìmọ̀lá ẹ̀ṣù náírà ẹ̀ èyí tó bá tó bá bù èèyàn ó lè sábà tó ìgbẹ́kọ̀lọ́ wọ́n ti kó balance bá gbogbo ọ̀dọ́ tó bá ti ń gbà àgbà nìyí ṣe ẹ̀ mọ́ máa bí mọ́tò ń lò nílé yìí mo lẹ́yìn ìlú bá kẹfẹ́ ìbá ti jẹ ọlọ́dọ̀ ẹ̀kọ́ tá lóṣù mọ́lá ní má bọ̀ mọ́ bá wáyé rẹ̀ lóṣù pẹ̀lú oúnjẹ lẹ́gùn làná lè ká ìgbé lọ ọ̀ọ́ jẹun tán inú mi tó bá ọ̀gá kó bá dé náà tẹ́lẹ̀ náà ń bọ̀ òkú lára rẹ̀ kù má kò ní máa máa mú ẹ̀ máa mú máa mú bá wa náà wá ń náà tó ti gbé ara nǹkan tí sọ ìgbà láì mú ní ara ká ẹ̀dá nù fún الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله